Another bank holiday ní May 1st. It's another bank holiday in UK. Okay, go ahead and alẹ́ a sí àkó ọlá A ẹ̀ní àṣẹ pọ̀lọpọ̀ láyé. Àníṣe lásán. Mo kí bàbá Baba Déwùsì. Mo Okay, gbogbo go ahead and pé. Aku Abiodun Lexi, how you doing my brother? Aku bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín lọ́hùn. Mo kí gbogbo alẹ́ nǹkan sí i. As we continue to say to our people that ẹ jẹ́ ká fọkàn balẹ̀ eh, bó pẹ́ bóyá gbogbo àwọn tó ní pé Yorùbá ò ní lọ, a máa lọ. Oku kù díẹ̀ the weather is a bit cold today mo kí gbogbo alẹ́ kan sí i. as we continue to say to our people Nigeria ò lè work o it is too late láti fix Nigeria Nigeria is completely gone but so many questions táwọn èèyàn máa ń bèrè ni pé abadi Nigeria is gone How are we going to bring a country into Nigeria? Mokiwale Akonsi, as I always say, I've been on the road all day. It's been a long day as usual. I do for long. A gbọ́dọ̀ jẹ́ kó sú wa, a dẹ̀ kó rẹ̀ Gbogbo available time tá a bá ní la máa fi báwọn èèyàn wa sọ̀rọ̀ pé the only option tó kù fún ìran Yorùbá ni pé bí Tinubu bá máa fi ṣe tán in twenty thirty one ṣàtò àfẹ́jẹ́ kó padà sí ọ̀dọ̀ àwọn Haúsá ni and that's why we are saying to our people that ẹ jẹ́ ká ṣe kínní together wọ́n ní no wọ́n ní ká ṣiṣẹ́ politics politics ẹ̀ bàtà màlà tó ń ṣe politics tó gbéyàn kankan lọ sẹ́niwẹ̀ politics dùndú àti àkàrà tó ń ṣe ní nàìjíríà bọ̀ èmi máa pè bó pẹ́ bóyá ojú àwọn èèyàn wa máa là torí pé by the time tí jagaba àwọn bá máa fi ṣe ọdún bíi méjì so many people will start asking questions ẹ mọ̀ pé wọ́n ti béèrè question nísìn bọ̀ ó kù díẹ̀ ni tí Tinubu bá máa fi máa ṣe ọdún kan lórí oyè wàá máa question ẹ̀ so lágbára Olódùmarè àwa máa máa ṣe awareness wa lọ àti campaign láti sọ fún gbogbo èèyàn pé ó kù díẹ̀ nìbọn ró lọ́sọ ó kù díẹ̀ nìbọn ró bọ́ fẹ́ bọ́ kọ̀ ìran Yorùbá máa bọ́ nínú oko ẹrú torí pé oko ẹrú la wà oko ẹrú Nàìjíríà la wà fọwọ́ náà ní kọ́ńtírì yẹn kò sí hope fẹ́ni kankan àtọmọdé o àtàgbàlagbà àtàrúgbó a lot of Nigerians will start talking wọn ò fi sọ̀rọ̀ nísìn nítorí pé hope wọn mo kí bàbá wa Kúnlé Ṣítà ẹ̀gbọ́n mi Yẹmí Fátókẹ́ mo kí because wọ́n ń bìlí pé Tinubu máa ó máa wá resolve problem tó wà nílẹ̀ uh, problem tí Nigeria face is just too magnitude ẹ ṣé gan ni Mr. Alhaji Kúnlé Ṣítà mo mo kí gbogbo aláǹkan ṣe uh, any little opportunity táwa bá ní la fi ń ṣe awareness bí èmi ṣe ń ṣe náà ni gbogbo àwọn mídíà tó kù náà ń ṣe nítorí pé tá a bá máa sọ̀rọ̀ léraléra ọ̀pọ̀lọpọ̀ á máa sọ pé ẹ Yorùbá nation ti kú à ń tẹ̀lé Tinubu torí Tinubu ti débẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú Tinubu uh, gbogbo nǹkan ló máa ń nídìí Call called Strategizer. So Yoruba Nation is still an ongoing project. Aluta continua bẹ́ẹ̀ ni Mr. Labi Lasisi Aluta continua ni. Àwọn tó bá dẹ̀ sọ pé ó ti sọ àwọn wọ́n ní right láti step aside káwa tí kò tí sùn ká máa báṣẹ́ lọ. Ẹ ṣáà rí i pé oríṣiríṣi engagement ló ń ṣe ní Nàìjíríà a rí wọn lágége a rí wọn ní okun so tẹ́yìn ò bá ti lè ṣe yẹn á jẹ́ pé ẹ fẹ́ sọ fáwọn èèyàn pé nàìjíríà ò lè work kò sí bí wọ́n ṣe fẹ́ rectify problem tí nàìjíríà face mo kí bàbá wa ògúndélé michael àti ogbà ìtawà pẹ̀lú wa lórí ètò problem nàìjíríà ó ti kọjá stage tí èèyàn kan lè wá fix ẹ̀ àbúrò mòye nísìn problem tí nàìjíríà face ó pọ̀ gan ni kò ń ṣe kékeré is a big problem àǹtí ah, àbá sọ fáwọn èèyàn wa pé lótìtọ́ ẹ ti lọ dìbò mo kí ẹ̀gbọ́n mi Ṣẹ́gun ọ̀nà ẹ ti lọ dìbò nísìn so ìbò tẹ́ dìyẹn nísìn kí ni result ẹ fẹ́ expect látọ̀dọ̀ àwọn tó jẹ́ olóṣèlú yín ọ̀rọ̀ pé wọ́n ń ṣe títì kọ̀mọ́rí tí Ṣèyí Mákindé ó dà pé omi tun omi tun two point zero ní Ṣèyí Mákindé àbí tí Ṣèyí Mákindé ń ṣe títì ọ̀rọ̀ títì kan ló wà nílẹ̀ à ń sọ̀rọ̀ long term ṣé Ṣèyí Mákindé bá ṣe tán a tún lọ ṣe sínétọ̀ wọ́n wá sọ sí jùsíbí jùsọ̀hún projection ni gbogbo nǹkan tá sọ pé projection ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi o lè gbé yẹ̀wò pé nígbà tí Buhari wà níjọba láti 2015 kí ni àṣeyọrí ní 2015 títí di wákàtí Buhari ń lọ nísìn ṣé bàbá mo kí Mr. Kim Ayọ̀délé whether we like it or not Buhari máa lọ mo rí Buhari àti Tinubu ní mọ́ṣáláṣí wọ́n lọ kí Jímọ̀ <laughs> wọ́n lọ wọ́n lọ kírun ẹ́ àwọn àṣetánì tọ́lọ́ ń kírun àbọ̀rọ̀mọ̀yé nísìn so Buhari tí ó wọlé ní twenty fifteen kí ni àṣeyọrí tó ṣe fún Nàìjíríà tẹ̀wá rò pé Tinubu náà máa wá ṣe the same thing Yoruba sovereign nation is an idea that its time has come but I find it difficult láti present it tó lè yí àwọn èèyàn wa nílé mo kí ìyá wa root gbogbo ẹ̀yin tẹ́ bá wa sọ̀rọ̀ láti gbọ́ àwa ti ń tẹ̀síwájú back to back kò ṣeré ní Moscow nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ ẹ wà diverted ẹ ṣe no no no no no no intan sọ fáwọn èèyàn wa ni pé eight years tí Buhari ṣe níjọba eight years tó ṣe kí ni àṣeyọrí Buhari ní Nàìjíríà ṣé owó tẹ̀ ń ná ṣó ní value sí ni àbó di value mo kí Mr. Adeniyi Adeyinka gbogbo yín pátápátá ni mò ń kí ṣé owó tí ẹ ná mo kí Mr. Ọládìbẹ́jì Ajíbọ́lá ẹ gbọ́ mi dáadáa ẹ mọ̀ pé nígbà tí Buhari ń bọ̀ ní 2015 wọ́n present manifesto fún yín ṣé wọ́n manifesto Buhari yẹn ṣé ó fulfill ẹ̀ ṣé Tinubu máa continue ẹ̀ àti pé ṣé tí Tinubu náà bá ṣe tán ní eight years á ní ká dáríjì òun torí pé òun ò mọ tóun ń ṣe ẹ mi dáadáa ṣé tí Tinubu bá ṣe tán torí tóun wò yìí ẹ gas pipeline ló ń pè àbọ̀rọ̀ mo yẹ nísìn ní tóun wò yìí ẹ ìtumọ̀ fọwọ́ yìí gas gas ló ń wọnú ilé so gas tó ń wọnú ilé yẹn mo ní láti lọ ra sìlíndà láti máa fi dáná. No nínú ilé mo kí ìyàwó princess adébíyìnpé mo kí ìyàwó grace mo kí ọgbà yín gr1 èmi ọmọ yín náà ni ẹ ti ní Koiki máa fáyà education tó pọ̀ tó pọ̀ máa bá wa fi àǹkan máa wọn àwọn èèyàn wa nílé àti sọ pé kí nàìjíríà dàbí London o ẹ mi dáadáa torí pé ìyẹn á ti pọ̀ jù a ní kí nàìjíríà kó dàbí London àmọ́ a ní gas ní Ondo a ní gas ní gbogbo nàìjíríà ǹjẹ́ wọ́n ṣe ètò tí gáàsì máa fi wọnú ilé tó dẹ̀ máa ní safety àbọ̀rọ̀ mò yẹ nísìn so that à lè máa fi dáná kò chípo gáàsì tẹ̀ ń wò yìí irin tẹ̀ ń wò yìí gáàsì ló ń wọnú ẹ̀ wọ́n gbé wọnú ilé mo kí Mr. Kazeem àbọ̀rọ̀ mò yẹ nísìn so ntẹ́mi ṣàlàyé fún àyìntẹ̀wálé ni pé mo ò bẹ́ẹ̀ nìkan kan jà àlàyé là ń ṣe fúnra wa ẹ̀ ń sọ pé progress ní a máa ma ṣe díẹ̀ díẹ̀ tí nàìjíríà máa fi da ní ọdún wo ló máa da in another eight years èmi máa pé fifty fifty something years old o gbọ́ mi dáadáa in another eight years èmi á ti máa fi pé fifty two ìwọ náà á di eight years mọ́ èjẹ ṣé ká dúró kí Tinubu ṣe tán ká túnṣe máa wá padà sí round table ká wá máa sọ fúnra wa pé ó kù díẹ̀ káàtó kí Tinubu wá ní pé ká má bínú mo kí bàbá wa pásítọ̀ Ògúnjìmí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní gbogbo àgbáyé mo kí bàbá wa pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè bàbá dáadáa bàbá alálùbáríkà tó ń wọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tòótọ́ àwọn kan máa láǹfààní àti sákúrò Nàìjíríà àwọn kan máa gba visa àwọn kan máa gba orí omi àwọn kan máa gba ibi tó bá wù yín ní kẹ́ àmọ́ ilẹ̀ yẹn a lè gbé kúrò níbi tó wà ẹ ò gbọ́ mi yé ilẹ̀ yorùbá yẹn kò ṣeé gbé kúrò níbi tó wà àmọ́ dùndùn in tó ń dùn nínú ilẹ̀ yorùbá kò kan ọmọ yorùbá lọ́wọ́ ariwo tá à ń pa nìyẹn àfẹ́ nǹkan púpọ̀ òun náà ló ń wò yìí àníṣe kí infrastructure kó wọnú ilé ká dẹ̀ máa sanwó fún in tá à ń fẹ́ nìyẹn mo kí ẹ bẹ́ẹ̀ ẹ̀yin ti fọ̀ so ẹ̀yin tẹ́ máa ń sọ pé àìtí ìjọ akànṣeré ní agree àìtí declare yorùbá nation àmọ́ yorùbá country Odùduwà republic kò sọ́balẹ̀ yorùbá tó lè ta ko tá à ń ṣe nítorí pé wọ́n mọ̀ pé ó ti tọ́ ni àmọ́ ó ń difficult fún wọn mo, mo fi sínú post mi kan mo ní àwọn balẹ̀ yorùbá wọ́n wà lay back wọ́n ò fẹ́ sọ̀rọ̀ àwọn ń wo bí gbogbo ẹ̀ ṣe fẹ́ tò bóyá ó máa lọ síwájú ni bóyá wọ́n ń wò pé bí Tinubu bá ṣe tán àwọn á wá sọ̀rọ̀ tí Tinubu bá ṣe tán ó máa padà sí nọ́ọ̀tì ni ṣé Tinubu lè fún yín ní regional government ṣé Tinubu lè restructure Nàìjíríà ẹ má jẹ́ ká parọ́ fúnra wa Yorùbá country nìkan ló lè ṣe ẹ wo airport tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan tí mo sáré lọ ẹ wo ọmọ twenty years old tó ń ṣe ń ṣiṣẹ́ ní airline kò nídìí láti lọ máa gbáyàn kan sí ìdí kan fún ní oṣìṣẹ́ yìí ẹ̀ ó apply wọ́n wo merit ẹ̀ wọ́n dẹ̀ fún níṣẹ́ yẹn gbogbo yín ni kẹ́ lọ wo fídíò yẹn a máa kọ́ tàárín yẹn nígbà tá a bá ti ṣe tán wọ́n ń ṣiṣẹ́ lé lórí mo fẹ́ jẹ́ kó lọ gbọ́ ohun tọ́mọ yẹn sọ kódà mo ò fẹ́ show fídíò ẹ̀ ó ní show my video sórí pọ́mọ yẹn dùn lára ẹ̀ tó bá yẹ pé mo ì tí màá rí tí mo ṣe wà ní ọ̀dọ́ à máa gba nọ́mbà ọmọ yẹn o mo ṣeré o sódà torí pé sọ́rọ́ ọmọ yẹn bó ṣe wà nísìn ó máa máa gba discount lórí airline tó ń bá ṣiṣẹ́ tó bá ń lọ àwọn náà tó ń ṣiṣẹ́ náà ní airline ní nàìjíríà o bẹ́ẹ̀ ṣe wá gbaṣẹ́ yẹn lèmi ò mọ̀ bóyá o gbé nǹkan sílẹ̀ fún nǹkan fún nǹkan mo kí alájà ṣèrífà prince sọ pé you are saying our mind but no one wants to way forward nobody wants to fight ẹ in tó máa mújà dání in tó máa fàjà economy nàìjíríà ni ó kù díẹ̀ ni ó ń súnmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ a gbọ́dọ̀ prepare mind àwọn èèyàn wa nítorí pé tí mo bá prepare mind yín tó bá dé lójijì ah, ẹ máa ní Kóìkì ò bá ti sọ báyìí kó ò bá sọ pé báyìí ló ṣe máa rí freedom ń ṣe tán fún yàn lọ́fẹ̀ẹ́ ọmọ tẹ rí yẹn ọmọ yẹn àwọn kan ló jà tóun náà fi lè láǹfààní níbí báyìí mo kí bàbá wa Ògúnmọ́lá Abíọ́dún mo kí ọmọdé mo kí àgbàlagbà àwọn kan ní Kóìkì àwọn tí ń gbádùn má máa sọ̀yìnbó púpọ̀ mọ́ máa bá wa sọ Yorùbá kó lè bá yé àwọn èèyàn wa Yorùbá mi náà ò dáa púpọ̀ ẹ máa bá ń gbà bẹ́ẹ̀ ni àníṣe gas pipeline lélẹ̀ sórí pipe lélẹ̀ installation ni kò yẹ nísìn a ní láṣẹ lọ máa fíìlì cylinder there is a lot to discuss but amamamuwa díẹ̀ díẹ̀ ni Yorùbá nation no going back ni ẹ má bínú ẹ àtiwọ àtiwọ spring ti fẹ́ máa lọ àti fẹ́ wọ sọ́mà ẹ̀ sọ́mà ló máa rá àwọn ọmọ tó máa gbé ọmú jáde tó máa gbé gbogbo ẹ̀ jáde bó ṣe wù wọ́n nìyẹn ǹjẹ́ ṣé ṣàríà lẹ fẹ́ jẹ́ ká máa lò kọ́ máa lo ṣàríà ní north kó má lè lọ ṣe bísínẹ́sì níbẹ̀ nígbà tí wọ́n lọ sí north kí ló wá ń fẹ́ sọ pé ká má pín nàìjíríà ṣé oníkan tó fẹ́ lọ mú ní north ni mo kí Mr. Lanre Lamina only Yoruba nation can cure Yoruba people's problem ah ẹ bá ẹ jẹ́ n pín níbẹ̀ yẹn mọ́lẹ̀ ah, ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ni only Yorùbá nation can ah òun dà ó fi sá lọ má sá lọ má sá lọ ẹ jẹ́ n pin ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ mo láìkì ọ̀rọ̀ tẹ́gbọ́n mi ṣẹ́gun ọ̀nà yẹn tó sọ níbẹ̀ yẹn. ok ẹ jẹ́ n wo bí a mo lè pin ẹ̀ látòrí the other phone ni eh, aya technology nìyẹn ẹ àbúrò àwọn yẹn nísìn ẹ ṣẹ́gbọ́n mi yẹ àníṣẹ́ problem Yorùbá ó fẹ́ lọ gbé ní north ni ṣó fẹ́ lọ gbé nílẹ̀ Haúsá ni kí ló wá ń sọ pé ká kíìpù Nàìjíríà fún ṣé ìwọ ní o fẹ́ lọ invest sí nọ́ọ̀tì ni ẹ jẹ́ n pin yẹn mọ́lẹ̀ ẹ ṣe ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà mo ti pin yẹn mọ́lẹ̀ mo kí last born sọ́ǹkì mo kí ẹ ìyàwó agbábíàkà mo kí gbogbo ẹ̀yìn tẹ̀tí wọlé ẹ gbọ́ mi yé bàbá mi awófájíyì mi ẹ bàbá dáadáa tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ ẹ ẹlòmíràn ni ẹ ẹ rántí bàtà kọ bẹ̀rẹ̀ wọn ni ẹ ẹ fẹ́ fi ìṣẹ̀ṣẹ̀ ẹ fẹ́ fi gba Yorùbá nation ní òmùgọ̀ wàláì tí bá ti jókòó lálẹ́ yìí kò sí bó ṣe lè rẹ̀ mí tó a máa ṣe program lálẹ́ yìí ṣé o mọ̀ pé òkúta kan wà bàbá mi bàbá mi àwo àwo fàjẹ́yìnmí adékúnlé fáwùyì ẹ gbọ́ mi dáadáa níbí òkúta kan wà ní Scotland wọ́n ti ṣètìtù òkúta yẹn lálẹ́ ní wọ́n ń gbé bọ̀ sí London next week Saturday la máa ṣe coronation ọba kan níbí ìbàdàn tá à ń pè ní King Charles mo kí ìyàwó Ìyábọ̀ Fájánà bàbá mi àwo bàbá mi fáwùyì mo bá sọ̀rọ̀ ìwọ tó ń sọ pé ìṣẹ̀ṣe ò ń ṣe ń ta máa máa sọ̀rọ̀ àní òkúta kan wà mo ti post ẹ̀ sórí Facebook èmi náà gbọ́ rí láì kò ń ṣe gbogbo nǹkan ni Koiki Media mọ̀ èmi náà máa ń káàkiri bí ẹṣin olúwòlì mọ̀ láti lọ mu wá fún yín ni bàbá mi àní ẹ gbọ́ nǹkan tí mò ń sọ àníṣe òkúta kan wà wọ́n ti wọ́n ti rúbọ òkúta yẹn ní ní Scotland wọ́n ń gbébọ̀ ní London wọ́n ní the last time tó lò was 1996 bíi 1996 or 1966 mo gbọ́dọ̀ lọ́ka kínní yẹn ẹ jẹ́ sáré wò mo bọ̀ àníṣe ẹ máa gbọ́ràn mo kí ìyàwó Táíwò Kíkẹ́ ẹ jẹ́ sáré lọ mọ́kúta yẹn wá gbogbo ilẹ̀ ti máa rí lórí Facebook wọ́n ti ṣe ìrúbọ òkúta yẹn ní Scotland wọ́n náà wá ń gbé bọ̀ ní London because wọ́n nídẹ̀ níjọ́ tí king máa ṣe coronation ní next six Saturday àjọ máa pàdé ní Central London ni ìwọ wá ń sọ pé bàbá wa tí ó jẹ́ Fáwuyì tí wọ́n ń dífá tó ń ṣe babaláwo ẹ wá ní ẹ ò dáa ah ẹ wá fẹ́ máa fi wé mùsùlùmí ẹ fẹ́ máa fi wé kìrìsìtẹ́nì it's two different things entirely ẹ̀sìn ń yàtọ̀ sí culture wa a gbọ́dọ̀ máa ká tó jáde ó gbọ́dọ̀ wọ ọ̀nà kó tó jáde nítorí pé a ti abuse gbogbo kinní yẹn mo sọ fún yín pé gbẹ́rẹ́ tó sín sí gbogbo wa lọ́wọ́ èmi ni lọ́wọ́ òun ni sórí gbẹ́rẹ́ tó sín sí gbogbo wa lọ́wọ́ sórí ẹ̀ láti kékeré ni in tó pè ní vaccine nìyẹn òmùgọ̀ ló máa ma sọ pé tí bàbá wa Fáwuyì àtàwọn tó ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe bíi ìyá wa tí tó wà ní kí lórúkọ ìyá wa tó ń ṣọ̀ṣẹ̀ àwọn méjì ni wọ́n wọ́n wà lórí Facebook ìṣẹ̀ṣe nìkan la máa ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ká disrespect àná òkúta kan sẹ́wọ́ gbé wá láti Scotland ó ti dé London báyìí òmùgọ̀ wọ́n náà ti rúbọ ẹ̀ wọ́n ti rúbọ kó tó gbé kúrò níbi tó wà wọ́n wá àwọn mùsùlùmí wà ló ń jòkúta fún palace mo lè má agree pẹ̀lú bàbá wa ọ̀ní ọ̀fífẹ́ but òun ṣì ní bàbá wa ẹ ti understand a kàn ń sọ fún bàbá pé kọ́ bá wa dá sọ̀rọ̀ Yorùbá intan sọ yìí kó ó ti kọjá eré mú bọ̀ ẹ gbọ́ mi yé ah oh my god orí laptop ni ma ti lè show kí yẹn dáadáa but ẹ jẹ́ n wo bí a mo lè sáré show ẹ̀ fún yín ẹ́ àwa àwa sọ Yorùbá àwa sọ dèrè àwọn òyìnbó wa ń rúbọ wọ́n ń rúbọ òkúta òkúta òkúta mo rírú yẹn rí láyé mi ṣe ríran òpùrọ̀ ló máa ní ọ̀nà kan ló jìn ṣóun rókúta òkúta lélẹ́yìn òmùgọ̀ òkúta òkúta wọ́n rúbọ òkúta ẹ má bínú ẹ̀ tàbá lórí Facebook a máa lò dáadáa lálẹ́ òun ni máa fi sọ̀rọ̀ lálẹ́ mo rírí láyé mi òkúta òkúta wọ́n ń rúbọ òkúta wọ́n ń rúbọ òkúta ní London ní Scotland wọ́n ti gbé wá sí London nísìn wọ́n máa lò ní next week ìwọ wá náà mú tá ń sọ òmùgọ̀ ni ẹ́ wọ́n pọ̀ ìwọ tó bá fẹ́ lọ ka history kìíní yẹn òun lélẹ̀ jẹ́ nǹkan fún ẹlẹ́dẹ̀ òyìnbó wọ́n ní the stone àwòye wọ́n ní the stone of the scorn mo ń bọ̀ mo fẹ́ lọ mú jáde dáadáa ah ó mà ṣe o ah eh, so a máa padà wá tí a bá ti settle down lágbára Elédùmarè lálẹ́ kẹpàdé mi lálẹ́ láṣẹ Èdùmarè Koiki Media bringing the world closer to your doorstep. Mwah.